fún ẹdúró fún ẹ̀yin tí ẹ ń béèrè ìmùlẹ̀ àgbàlagbà lọ́wọ́ mi tẹ́ ń béèrè ìmùlẹ̀ àwọn àjẹ́ tó kọ̀ǹfàmù bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ bá tètè yára rí i ṣe nítorí oògùn tí etí méjì mẹ́ta bá ti gbọ́ kì í pẹ́ kì í pẹ́ tó fi ń ṣiṣẹ́ kò kí ń kò ń tètè ń ṣiṣẹ́ mọ́ bọ̀tẹ́ bá ti tètè gbọ́ tẹ́ ti tètè lọ lè ṣe é tẹ́ yára àpà ló ń ṣe oògùn mi amadu máa ń sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ eré burúkú lẹ́nu tẹ́ máa ń sọ wípé oògùn ò ṣiṣẹ́ lára yín yẹn oògùn ò ṣiṣẹ́ lára yín yẹn ẹ̀yin ẹ wá mi wá nu léwò kẹ́jẹ́ ń gba yín ní ríǹgì wò bóyá yóò dáhùn lára yín àbí ò dáhùn ẹlòmíì àwọn rèé ó yọ títí dé dodo ni ọlọ́run olódùmarè ń bọ̀ ẹ mọ̀ ní oògùn ò lára yín àbí ìgbìyànjú òyìn òtó àti ọwọ́ àwọn olórí burúkú tẹ́ ń kó sí mo ti ń sọ fún yín gbogbo ẹ̀yin tẹ̀ máa ń sọ wípé wọn ò kí ń sọ repercussion iṣẹ́ nígbà tẹ bá lọ ẹ bá lọ sí ọ̀dọ̀ babaláwo tó ṣe wípé ó ti tó oṣù méjì tó ti rí kọ́sítọ́mù àmọ́ nínú ilé ẹ wá rò bọ́yá wípé ẹ wá rò bọ́yá wípé tẹ bá dọ́dọ̀ rẹ̀ máa bá òótọ́ ọ̀rọ̀ lẹ́nu gbogbo kan tẹ máa máa sọ gbogbo kan tó máa máa bá yín sọ wípé kẹsà kówó kówó kówó lẹ́lẹ́ irú ẹni yẹn fún ẹ̀yin tẹ́ mọ́ ń sọ wípé àdúrà òbí ló jẹ́ kọ́mọ máa ń lówó lọ́wọ́ eríyín ló burú bẹ́ríyín ò bá burú ni ìyá rẹ bímọ márùn-ún ìwọ nìkan níláárí nínú wọn ìwọ tó níláárí hùn ọ lè sọ iye ọṣẹ tó ti wẹ̀ láyé rẹ káyé rẹ tó dáa ṣé ìyá rẹ ń ṣépè lé àwọn yòókù ni ṣé ìyá rẹ ó ń gbé àwọn yòókù ṣépè ni ibi tó ti mọ̀ wípé wáyà ìyá rẹ fẹ́ràn rẹ àbí kò fẹ́ràn rẹ ìwọ lọ sí Èkó tó wá darí lọ kọmọ mú nǹkan kan kọmọ rà dání fún ìyá rẹ kíyà rẹ kọrí pọ̀ ń padà lọ sékòó kíyà rẹ wá mọ di ráìsì fún ọ kó mọ di ẹ̀wà fún ọ lọ kó padà wá níjọ́ kejì ìjọ́ kẹta kó padà wá ní oṣù mẹ́rin mẹ́rin léra wọn ìgbà tó bá fi wá ní oṣù bíi karùn-ún ni ìyá rẹ mọ sọ pé ọ ọ ọ ọ ṣé ṣe ṣé ṣe ṣọlá lè nì olórí burúkú rẹ ti tún ibọ ìwí sí pé èsì mi nílé o èsì mi nílé ọ ìjèrè èsì ìwọ nìkan ni mi bí olórí burúkú kẹtì èkó kan gbé òun àmọ́ kókó ìkókọ̀ ọ̀hún látọdún yìí ayé rẹ̀ ẹ̀sùn kété ń mi kété oúnjẹ kan kìyàn orí olórí mú ibòmí láṣìírí lọ́ọ́ gbà lọ lọ́ọ́ kó lọ sékòó kò jù báyẹn lọ so ẹni tó bá lówó lọ́wọ́ lọ́mọ aráyé máa ń mọ̀ ó wípé àdúrà òbí àdúrà òbí máa ń dàbí mọ́ dárí kàn lórí ọmọ ni àdúrà òbí máa ń dàbí mọ́ dárí kàn ní orí ọmọ àdúrà òbí ó máa ń tẹ́lẹ̀ ọ̀run rẹ̀ di ọmọ ni wọ́n tó bá ń sọ pé ẹjọ́ mi pọ̀ kò ní dá fún babalábàbà rẹ lọ́rùn bí bàbá rẹ bá ń bẹ láyé kò ní jèrè bí bàbá rẹ sì ń bẹ láyé tí ètí ìkú stroke ní ọ̀pá bẹ́ẹ̀ ni ọba nítorí ní dandandandan kẹ́ wá lé ní comment section mi ìyálà ìyá ẹni tó bá dẹ́ pè mí lórí fóònù tẹ́ bá pè mí lórí fóònù èpè ni màá fi bà ayé yín jẹ́ èpè burúkú burúkú ni mo máa fi bà ayé yín jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́sì mi ní WhatsApp mo dá yín lóhùn ẹni tẹ́ kọ́ à ń kọ́ọ̀pù sí lọ́wọ́ tẹ́ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ báyìí òun lẹ ń wá àwọn ọmọ mi sì kéré olórí burúkú bàbá gbé olúwa rẹ dé police station nísìnyí tí lọ létí tí lọ ọ̀bẹ gbígbóná bolúwa rẹ̀ nídìí ayé ẹni òun nìyẹn wọn ò ní sọ olóògùn ọ̀lọ́ olóògùn ẹni tẹ́ máa rán lọ alákejì òun fi ṣe nǹkan ogun àwọn àgbàlagbà tó kàn fáwọn dáadáa ìwọ tó bá ní yìí bí wọ́n bá gbé ẹbọ lórí rẹ kò ní ṣiṣẹ́ bí wọ́n bá ṣàṣì ọ kò ní wọ̀ lára kò sí gbogbo iṣẹ́ tó bá ṣe tí ò ní dáhùn fún ọ yálà òun wá promotion lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ni yálà òun wá promotion lẹ́nu iṣẹ́ ni yálà òun wá contract kan máa gbé contract fún ọ ni iṣẹ́ yóò mọ̀ wọ́ọ̀kì fún ọ ọlọ́lẹ̀ bá mi wá ẹyẹ kowú ẹyẹ ọ̀kan èsúrú pupa èsúrú pupa yìí wàá gé sí kéékèèké wàá gé sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ bá béèrè question lórí burúkú lọ́wọ́ mi èpè nífi bá yí ẹni yẹn jẹ́ èpè burúkú ẹ ẹ wà akọ aláǹgbá mẹ́ta asín mẹ́ta abo aláǹgbá náà mẹ́ta abo aláǹgbá yẹn ti pa eku asín mẹ́ta bó bá sì wù ọ́ níbi tó bá ya dìndìnrín dé asín gbígbẹ ni mo pè é ọ̀gà gbígbẹ náà mẹ́ta ọ̀gà gbígbẹ mẹ́ta bó bá sì wù ọ́ kọ́ lè mú asín àyè kọ́ lọ ti ọwọ́ bọ eyín asín ayé rẹ bàjẹ́ ọ̀ṣogun ṣe láyé rẹ nìyẹn ọgbà Jerúsálẹ́mù lọ́nu lẹ́nu rẹ bá kan so bó ṣe rí nìyẹn eku asín gbígbẹ ni mo ní kẹ́ lò tẹ́ bá ti wá kó gbogbo àwọn èròjà yẹ wàá kó wọn sí inú inú agbada èsúrú tẹ gé yẹn ẹ fi bò lórí tẹ bá ti fi bò lórí ẹ wàá bá mi wá èpo ọ̀bọ̀ èpo ọ̀bọ̀ ẹ kò lè lórí mọ́lẹ̀ ẹ wá bá mi jó iṣẹ́ yìí tẹ bá ti wá jó tó kúnná ẹ ti máa ra àdó tá à ń pè ní àdó àdó ṣẹ́rẹ́ ṣẹ́rẹ́ yẹn máa rí gbọrọ báyìí ṣẹ́rẹ́ gbọrọ tọ́ba ti bá mi rí ṣẹ́rẹ́ gbọrọ yẹn ẹ máa bá mi lọ ẹ máa bá mi lọ ògùn tó bá ti kúnná inú ṣẹ́rẹ́ yìí ẹ máa bá mi kó ìdọ̀tí inú ẹ̀dànù ẹ máa bá mi gé orí ṣẹ́rẹ́ yẹn ẹ máa bá mi gbọn ìdọ̀tí orí ẹ̀dànù ẹ wá rọ ògùn yìí sí ọjọ́jọ́ ọjọ́jọ́ Thursday tá a mọ̀ sí ọjọ́ àlàmísì òun là máa ń lo ògùn yìí o wọ́n ní o bí ọmọ eléri burúkú kan ṣe lọ lè lo iṣẹ́ mi nìyẹn tí mo ní kán lo igbó kékeré tẹ́lẹ̀rí bú lọ lè ra gbó one thousand tó fi ṣàṣe jẹ́ tẹ́lẹ̀rí burúkú wá dákú sílẹ̀ nínú ilé tí bàbá rẹ̀ ń pè mí tó lóun àfọlọ́pàá mú mi mo ní wọ́n bá bí bàbá làbàbá yín re ẹ mọ ọmọlọ́pàá bọ̀ ẹ̀yin eléri burúkú wọ̀nyí wọ́n mọ̀ sọ nǹkan fún yín òní ò jẹ́ mọ̀wé ní skul àwọn igbó igbó igbó òkété tẹ̀ ń yí kiri níbi kú ẹ̀sán òfò òun ni ijó àlàmísì lẹ́mọ̀ lo iṣẹ́ yìí tẹ́ bá ti fẹ́ lo iṣẹ́ yìí èkúrú funfun èkúrú funfun tí ò ní yọ òun lẹ máa rún sínú àwo funfun ẹ máa wá bù lára òkun tẹ́ dà sínú àdó yìí ẹ máa bù lé lórí ẹ máa fi ro èkúrú yẹn gbogbo nǹkan tẹ́ bá ń dà níyàn nǹkan tẹ́ bá wù yín ni kẹ́ máa dà níyàn lé lórí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà ń lo iṣẹ́ yìí o ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ òun náà ń lo iṣẹ́ yìí o bó wù ọ́ gbọ́dọ̀ lélò lẹ́ẹ̀mẹ́ta kó wù ọ́ kọ́ lọ́dọ̀ sátọ̀dé ayé ẹ̀ta ọ̀ṣọ̀gùn ṣe ọba gba Jerusalem lọ nìyẹn ìyẹn ò kàn mí ti tèmi ìkúkú gbowó lọ́wọ́ yín ìkúkú ní ká ẹ fún mi lówó bẹ́ẹ̀ pè mí lórí fóònù ẹ̀yin lẹ́ ń lu fóònù mi pa gbogbo kọ́ọ̀dù kọ́ọ̀dù tí mò ń lò báyìí ó ti fẹ́ two hundred ojoojúmọ́ ni kọ́ọ̀dù mi ń bàjẹ́ níbi kí n máa ti bọ fóònù wọ́n ń lù pa ni ìwọ tó bá sì ní ta ló rán mi níṣẹ́ kò ní da fún bàbá rẹ lọ́rùn ayé bàbá rí ò ní da stroke ni ó pa bàbá rẹ torí ní dandandandan kọ́mọ bọ̀ wá kọ́ mẹ́sẹ̀ sàn eléri ibú àwọn ọmọ òsì tán bá ti lo kóló tán bá ti mú kólóskólòs tán bá ti mú yó rádaràda ni wọ́n wàá máa sọ ní lórí kọ́mẹ́ǹtì kékú ṣe gbogbo wa náà la lè ní lárí láyé ṣé ìkáwọ́dọ́gba ni àwọn kan bẹ tó yẹ pé yẹ̀yẹ́ náà wá sí láyé yẹ̀yẹ́ bí kán máa fìyàn ṣe yẹ̀yẹ́ kán máa fìyàn rẹ́rìn kán máa ṣe dey play dey play eré yín ti burú